kíra wa ní ìkí tó ní ọlá ìkí tó lóore jù láyé àtọ̀run pé àlàáfíà ọlọ́run ìkí ọlọ́run àánú ọlọ́run àtòrí àjẹjẹtẹ̀ kó wọn bá gbogbo wa nílé. orúkọ tèmi ni Sheikh Muhammadu Tajudeen Sheikh Imam Tajudeen oyèyìn adé amọ́rùlá tí mo jẹ́ Chief Imam ọpẹ́ àánú Central Mosque ní báwòwá estate peace estate Lagos state mo tún jẹ́ mísánná fún ìjọ kamu nasirudin islamic foundation ìjọ ogúnṣẹ́ báwòwá inside báwòwá branch kọ́lọ́n kó gbà nígbàdà fún wa jama lọkùnrin àti lóbìnrin akíra wa ní ìkíọ́lá kìkíọ́lá ìkí tó lóore jù pé salamu aleykum wa rahmatullahi wa barakatuh lẹ́ẹ̀kan sí eh, akí ọlọ́run ayin ọlọ́run akí àwòkọ́ṣe wa síwájú wa anabi muhammadu sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ọlọ́run kọ́ máa bá ànábì àti àwọn ará ilé ẹ̀ yọmọ ọlọ́kùnrin àti lóbìnrin níta fẹ́ bára wa sọ lónìí ó dá lórí àwẹ̀ ramadan àmọ̀tí dúpẹ́jọ́ mọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọba tó ní káyé tọdún tó kọjá ṣe tí a tún máa ń súnbọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títọ́dún ìlú ti bá wa láyé ó jẹ́ àdúpọ̀ fọlọ́ àìmọye àwọn kírunkírun tó mú àwọn kíjèmí àti ẹ̀ lọ tí wọ́n ti lọ àìmọye gbàwẹ̀ gbàwẹ̀ tó mú àwọn ẹgbàjèmí àti ẹ̀ lọ tó ti lọ àmọye àwọn tí ń ṣe sàrá jèmí àti ẹ̀ lọ tó ti lọ ọba tó bá dá àwa sídèmí kí ló wá tó ká fọlọ́ bí òṣọpẹ́ الحمد لله رب العالمين الحمد لله الذي بعدنا نهامتنا وإليه النشور الحمد لله الذي خلق السماوات والأرض فهو على كل شيء قدير أما بعد lẹ́yìn náà kókó tá a bá a sọ̀rọ̀ lé lórí lónìí jẹ́mọ́ òun náà ni àwẹ̀ Ramadan àwẹ̀ tọ́lọ́ ń gbé kalẹ̀ fún ọmọ ànábì ádámù fáwọn mùsùlùmí àwẹ̀ tọ́lọ́ ní ká fi máa ṣe ìrántí òun ní oṣù kan ní gbogbo ọdún oṣù yọnu dé jẹ̀mọ́ oṣù ìdùnnú dé oṣù ayọ̀ dé oṣù kọba oṣù fọkànbalẹ̀ oṣù àforíjì mọ̀yába mọ̀yába bíkan ya Ramadan alihamdulilayi ọba tó jẹ́ ó ṣe ju èmi àti ẹ kọ́lọ̀ ń dákun kó jẹ́ kó fún wa ní àlàáfíà àti ire àṣìkí ọ̀hún tá a fi parí ẹ̀ Amen. jàmọ́ ọlọ́kùnrin àti lóbìnrin ọba tó gbé ààwẹ̀ kalẹ̀ fáwọn ẹrú ẹ̀ pé ká lè mọ fi kí ká lè mọ fi yìn ká lè mọ fi sìn ká lè mọ fi mọ kókó ọlọ́run náà lọ́lọ́run fi pa wá láṣẹ ààwẹ̀ gbogbo ẹni tó bá wá gbà bó ṣe lóyún bọ́lọ́run ṣe ni ó gbà ó ọmọ ti là ó àwẹ̀ tó jẹ́ pé tá a bá gbà tán lẹ́yìn ààwẹ̀ yìí ó sì máa dàbí ọmọ tuntun tí wọ́n sì máa pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dá síwájú wọ́n sì parẹ́ fún wa oṣù náà la fẹ́ wẹ̀ ọba mi wá bá a sọ̀rọ̀ nínú àlùkùránì bàdà òsibí láàmì náà ṣètò ní ọdún ìsinmi náírà mọ́ ní ọdún. ọba mi ní yá yọ́nlẹ́sìn náà mọ́ náà mo pẹ́ yín tẹ́ ẹ gbàgbọ́ lódodo yáyọ alẹ́dínà amọ̀nà mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹ̀mọ̀ kọ́lọ́ ní jẹ́ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀gbà kọ́ba tó dé tọ́ba tó ní wá lọ́ba tó dá wa òun ló ní wá ló lẹ̀mí wa òun ló tọ́ láti sìn ọlọ́run ni mo pè yín o kútìbá lẹ́kún sí yá àmọ̀ ọlọ́run ni mo ṣe ọ̀wẹ̀ lọ́rùn ẹ̀ lé yín lórí ẹ̀yin tẹ́ gbèmí ọlọ́run gbọ́ lódodo tẹ́ ẹ gbàgbọ́ lódodo tẹ́ ẹ mọ̀ kẹ́mi ọlọ́run ni mò ń jọ lọ́run ọba mi ní kú tí bá lè kún sí yá mọ̀ mo ṣe àwẹ̀ gbígbà lọ́wọ́ yẹn ní lórí kàmọ́ kú tí bá lásì náà mi kọ́ bí nìkún gẹ́gẹ́ bí mo ṣe ṣe lọ́rọ̀ yẹn fáwọn tó ṣíwájú yín tí mo ṣe lọ́rọ̀ yẹn fún àwọn tó ti lọ nínú àwọn ẹrú sí èmi ọlọ́run làhálà kan kẹ́ ẹ lè bá àmọ́ páyà ọlọ́run ọlọ́run ní ká lè máa páyé òun ọlọ́run ọlọ́run ṣe ààwẹ̀ lọ́rùn yẹn léwa lórí bó ṣe wá ṣe lọ́rùn yẹn lé bàbá ńlá àwọn bàbá ńlá wa àwọn tó ti lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run nínú àwọn ẹni rẹ ọlọ́run ní bóun ṣe ṣe ààwẹ̀ lọ́rùn yẹn lọ́rùn lórí òun ṣe lé ẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn fún àwa náà ká lè bá àwọn páyọ̀ lọ́rùn oṣù ààwẹ̀ náà la wá dé yìí iṣẹ́ rẹ náà ló ń bẹ̀rẹ̀ yìí ṣé táwọn ẹni rẹ mọ sáré ìgbìyànjú wáyọ̀ náà lọ́rùn tí wọ́n mọ̀ gbójú rí ọlọ́run hey adẹ́dà ṣẹ̀dá yáà náà ò ṣe kò ń gẹ́yọ̀ náà rẹ lọ́run lóṣù yìí gbogbo táwọn náà bá ṣe síwájú ọlọ́run tá a fi wáyọ̀ náà ọlọ́run ọlọ́run dákun já báyọ̀ náà pàdé ọlọ́run ni mo ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lórí lórí bí mo lè ṣe lọ́rọ̀ yẹn lé àwọn tó ṣíwájú yín lórí lálákún ta tàkún kẹ́lẹ́ bá wọn páyẹ̀ mi ọlọ́run ọlọ́run wa ní àwẹ̀ yóò àyámọ́mọ́dún dàtí fún ọjọ́ tó lóǹkà ni o ọjọ́ tó níye ọgbọ̀njọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n twenty nine or thirty ọlọ́run ní ọjọ́ tó níye lẹ́ẹ̀fi gba àwẹ̀ yìí lọ́dún ti ṣe àwẹ̀ Ramadan tá à ń sọ yìí ọba mi ní bàmọ́ kánà mi kún mọ́ ìdán àwọn aláṣàfárì fàídọ̀tọ́ mi àyàmì òkúrọ̀ ọlọ́run ní ẹnikẹ́ni nínú yín fàmọ́ kánà mi mi kún mi mọ rídàn ẹnikẹ́ni tó bá wà lórí àìsàn náà yín tó bá ní àìsàn lára àwọn aláṣà fọ́ọ̀rì àbáwá lórí ìrìn àjò fàyídà tó mi àyà mi ò kárọ̀ kó fi àwẹ̀ sílẹ̀ àwọn ìrìn àjò tó wáyé bó bá wù ọ́ kó ní ẹ ọ dàbí kí mo ti fi ni jẹ̀díjẹ̀dí torí ẹ̀mí ìnílé gbà rẹ̀ mọ́ ọlọ́run mọ àgọ́ ara rẹ̀ jù ọ́ lọ ọmọ tó dá ọmọ ọjọ́ ọ lọ ọlọ́run ní ẹ bá wà lórí ìrìn àjò ìrìn àjò tá à ń sọ yìí nígbà tí ìsìláàmù ẹ̀ṣẹ̀ dé tí ọ̀làjú ò tí ì dé báyìí tí wọ́n bá ti ní ìlọ ọ̀bàdàn wọ́n mọ ọ̀rìn sẹ́ni kódà kọ́mọ lọ kọ́mọ lọ kọ́mọ lọ Oǹdó kọ́mọ lọ tí kọ́mọ ti Lagos state lọ sí sí Ọ̀ṣun state ẹ̀ṣẹ̀ ni wọ́n mọ ọ̀rìn lọ ẹ̀sìn ni wọ́n mọ gbé lọ torí pé lọ́wọ́ ní ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ọ̀run ní ọlọ́run ò fẹ́ nira fún wa torí ẹ̀ lọ́run fi ní kí wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa fi àwẹ́lẹ̀ lásìkò náà ọlọ́run ní ẹni tí wà ní òrìn àjò ní àbó wà ní ìnira àìsàn kan ọlọ́run kò fi àwẹ̀ sílẹ̀ ní àsìkò yẹn títí tí ó fi parí ìrìn àjò yìí ọlọ́run ní wàhálà ńlá sínú yìí ti kúnà ó fi níyà tó tọ́ ámì mísítìnì ọlọ́run tí ò bá lágbára àti gbà àwẹ̀ yìí látòrí ìnira àìsàn yìí àbí látòrí ìrìn àjò tó wáyé ọlọ́run ní kó máa wá fún àwọn aláìní lóúnjẹ fìdíyà tí ń tọ́ ámì mísítìnì kó máa fún àwọn aláìní lóúnjẹ àwọn oníṣẹ́ yá ni kó fún èèyàn mẹ́wàá lóúnjẹ oúnjẹ sàárì oúnjẹ ìsinmi kó máa fún wọn lóúnjẹ nígbà nísàn nísàn nísàn á sàárì àti ní ìsinmi tó bá wá jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wọn tó wà lórí ìrìn àjò yìí nígbà náà ni o àsìkò táwa ní ìsìn bẹ́yàn lọ Àbújá ní ìsìn bẹ́yàn lọ sí bẹ́yàn lọ sẹ́nugbọ́n ní ìsìn bẹ́yàn lọ sí Ìbàdàn kódà ó lè wà ní mọ́tò air condition kì í ṣe irú ìrìn àjò tó ń rìn gbà náà ni o kò gbọ́ mi dáadáa wọ́n bá àwọn excuse tí ó jẹ ní oko wọ́n ní mo fẹ́ lọ Ìbàdàn wọ́n ní wọ́n ní wọ́n gbàwẹ̀ tí wọ́n ti lọ ìrìn àjò bẹ́ẹ̀ kọ́ o. ọlọ́ni wàhálà ní lásìnà yíṣukú náà ó fi ní àdètò àmì mìsíkìnì ọlọ́ni kí ọmọ wa fún àwọn aláìní lóúnjẹ ní tí ò bá lágbára àti gbàwẹ̀ yìí kó máa fún àwọn mẹ́wàá lóúnjẹ láàárọ̀ mẹ́wàá lóúnjẹ lóòrù mẹ́wàá lóúnjẹ lálẹ́ ọmọ ọlọ́run ní fàmọ́tà tó wá hà káyọ̀n ẹni tó wá tó wá lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó tún lóore fún fàwọn àkáyọ̀n làhó ọlọ́run ló lóore fún tó bá lè fún ju èèyàn mẹ́wàá tó bá lágbára àti fún ju èèyàn mẹ́wàá lọ ọlọ́run ló ní ó lóore fún àmọ́ ṣá o ọba mi tún ní wàhíń ta ta súnmù káyọ̀n làkùn ṣé kẹ́ wá gba àwẹ̀ yìí o kẹ́ ẹ gba àwẹ̀ Ramadan yìí o ọlọ́run ní inú lóore fún yín jù kẹ́ ẹ gba àwẹ̀ inú lóore fún yín jù kódà ó lóore fún yín jù kẹ́ ẹ fún èèyàn mẹ́wàá àbí ju èèyàn mẹ́wàá lóúnjẹ lọ. kẹ́ ẹ gba àwẹ̀ yìí inú lóore fún yín jù o nǹkan tó ń ta àlàmọ̀ tó bá jẹ́ pé ẹ bá mọ̀ ni ọlọ́run ní kẹ́ ẹ gba àwẹ̀ yìí inú dáàbì inú lóore fún yín jù. ọba mi ní ṣáà ramadana oṣù ramadani osu yọnu osu kẹ ọlọ́run ní ṣáà ramadan làásùn ìṣúná fi ń lu quran oṣù yìí làásùn àlùkùránì kalẹ̀ láàrin oṣù yìí nínú oṣù yìí lọ́lọ́run sọ udoni nurse tó jẹ́ ìmọ̀nà fáwọn ènìyàn tí ó mọ̀ ju ìmọ̀nà ọlọ́run tó jẹ́ ìmọ̀nà fún àwa èèyàn ọba yìí náà ti mílẹ̀ ní udá tó ń ṣàlàyé fún wa nípa tí ń jẹ́ ìmọ̀nà ọlọ́run wọ́n á lè furukọ́ ọ̀nà tó wá ń ṣèpínyà láàrin irọ́ àti òtítọ́ gbogbo tí ń jẹ́ irọ́ táwọn kan ti kọ́kọ́ gbé wá tó ń pèlẹ̀ sí àlùkùránì ni ó mọ̀ ṣèpínyà láàrin irọ́ àti òtítọ́ ọba mi ní fàmọ́ ṣáídà mẹ́kùn ẹnikẹ́ni tó bá rí oṣù àwẹ̀ nínú yín fàmọ́ ṣáídà mẹ́kùn ẹnikẹ́ni tó bá rí àwẹ̀ tí oṣù Ramadan tó bá gbá láyé nu yín tí Ọlọ́run ní kó pin oṣù bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ṣáàrù fàlìṣì miu kó yá gba àwẹ̀ yìí o fàmọ́ ṣáàdà mi kún ṣáàrù fàlìṣì miu ẹnikẹ́ni tó bá rí oṣù àwẹ̀ nu yín kó yá gba àwẹ̀ yìí o kó gba àwẹ̀ Ramadan yìí o Ọlọ́run tuntun sọ pé wàmọ́ kánà mọ́rí ìdán ẹnikẹ́ni lẹ́ẹ̀kejì tó bá tún tó bá wà nínú ìnira á wà náà sàfárí àbọ̀wà nínú ìrìnàjò fàyídà tọ́mí ayámi kárọ̀ kó wá gba gbogbo iye ọjọ́ tó fi sinmi yẹn ọjọ́ tó fi wà nínú ìrìnàjò àbí nínú ìrìnàjò yẹn kó gbà á padà lẹ́yìn àwẹ̀ ọba mi ní yorùbá ní láàrin yusuf òun gbèrò òun gbèrò ọ̀run fún yín o ọlọ́run ò fẹ́ nira fún wa torí ẹ̀ lòdì fi ní bá wà nínú ìnira tá bá wà lára wa ká mọ́ gbà àwẹ̀ tá wà nínú ìrìnàjò bóyá bí wọ́n ṣe máa ń lo ẹṣin àbí wọ́n ṣe máa ń rìnṣẹ̀ nígbà náà tí wọ́n mọ̀ sí bí ìlọ ọ̀bàdàn lọ bí ìlọ ọ̀lọ́ abẹ́kúta tí èkó lọ jẹ̀bú lọ Oǹdó tí wọ́n máa rìn lọ́lójúgbó Ọlọ́run ní kí wọ́n fi àwẹ̀ lẹ̀ tí wọ́n bá payẹ́ ìrìn àjò yẹn iye ẹjọ́ tí wọ́n fi sinmi àwẹ̀ yẹn kí wọ́n padà mọ́ wá gbà padà ọba mi náà fi ń wá ọ̀hún fún wa ní o òun ò wá ìnira tó pé ìsìlámù tá à ń ṣe ẹ̀sìn rọrùn ni àdínì yusuf ẹ̀sìn rọrùn ni fi òun fi wá ìrọ̀rùn fún wa ni wà láàyè ó dùn bí ikú ni oṣù òun ò wá ìnira fún yín ọlọ́run ní owó òun ò wá ìnira fún wa wà lálákùn tá a ṣe kúrò kálíbà àmọ́ dúpẹ́ fọlọ́ kọ́ lè bá àmọ́ dúpẹ́ fọlọ́ tó bá àwẹ̀ tó ní kó o gbà kó o lè jẹ́ni tí ń dúpẹ́ fọlọ́ ni ìrún tọ́lọ́ ní kó o kí kó o lè jẹ́ni tí ń dúpẹ́ fọlọ́ ni sàkà tó ní kó o máa yan kó o lè mọ jẹ́ni tí ń dúpẹ́ f'Ọlọ́run sọ́dọ́kà tó ní kó o máa ká máa ṣe ká lè jẹ́ni tí ń dúpẹ́ f'Ọlọ́run ni ọlọ́run obìnrin kankan lọ́wọ́ èmi àti ẹ̀ tó jọ pẹ́ lọ ọba tó ní ní obìnrin kankan lọ́wọ́ èmi ẹjọ́ pẹ́ lọ ọba tó dára rẹ̀ tó ń dúpẹ́ fúnra ẹ̀ àwẹ̀ tó ní ọgbà yìí ìṣe mímọ́ tó ní kó o ṣe lóṣù kan yìí kó o pẹ̀bí mọ́nú yìí kì í ṣe pé Ọlọ́run fẹ́ jẹ oúnjẹ rẹ̀ kó o lè lékún náà páyọ ọlọ́run nínú ìrántí ọlọ́run nínú ìdúpẹ́ fọlọ́run kó o lè mọ àwọn tẹ́bi ń pẹ́ àwọn kan bẹ tẹ́bi ń pa wọn báwo ni ṣe rí lára wọn. bàbá màmá oṣù náà làwa wà yìí oṣù yọnú oṣù kẹ oṣù gẹ̀ẹ́ ti ṣe bó ti yẹ kó ṣe wà láì ògbójú rẹ náà pàdé láyé àtọ̀run ọba tó ní wá ìsáàsá lọ́ka ìbádì anífẹ́ ní kọ́rímù tí àwọn ẹrú sì mi bá béèrè mi nípa rẹ tí wọ́n béèrè nípa mi lọ́wọ́ yín tó bá béèrè mi nípa ẹ̀yẹ lọ́wọ́ béèrè nípa ìmọ̀ lọ́wọ́ ẹ̀yẹ àfa lọ́wọ́ ẹ̀yẹ ẹrú sí ọlọ́ wa nẹ́bì ọlọ́run ní sọ fún wọn fàìní kọ̀rímù sọ pé mi ọlọ́run mo súnmọ́ wọn òjìbùdá ọlọ́dún dáì ìṣáádá hami mo ń pẹ́ mo ń jẹ́ pé ẹrúsì mi nígbà tó bá ń pè mí mo ń jẹ́ pé aládùúà nígbà tó bá ń pè mí ọlọ́run nígbà tó bá ń ṣàdúà fọ́nì àṣìjú búùlì ẹ máa pè mí ẹ máa pè mí ọlọ́run ẹ máa pè mí ẹ máa ṣàdúà ẹ máa pè mí ẹ máa sìn ẹ máa pè mí wàyí mi nú bí wà nígbàgbọ́ nínú èmi ọlọ́run láàlá oúnjẹ aṣùdùn ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wá ó dọwọ́ ọwọ́ oṣù àwẹ̀ láwa yìí oṣù ìyọnú ọlọ́run kò fẹ́ nira fún wa oṣù tí ẹ kú wọ gangan fún wa oṣù bẹ̀rù ọlọ́run ni bàbá ọlọ́tí ìyá ọlọ́tí gbogbo wọn ni ó kùtà ní oṣù kódà obìnrin oníṣìnà ọkùnrin oníṣìnà àwọn gbọ́ wọn mọ̀ pé ní oṣù yìí oṣù bẹ̀rù ọlọ́run ni oṣù tó lọ́wọ́ máa ń de àwọn èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ lókùn tó lọ́wọ́ nìkan ìwọ̀n ẹ̀ lọ́kọ̀ òde wọn mọ́lẹ̀ torí kẹ́yìn ẹrú sí ọlọ́run ẹ̀yìn ẹni eré kẹ́ ẹ lè rí bí wáyọ̀ náà ọlọ́run tó o bá wá lè gbìyànjú tó o lè wáyọ̀ náà ọlọ́run lóṣù yìí tó o lè fi oṣù kan pàbí mọ́nú tó o sá àwọn ọlọ́tí gan wọ́n mọ̀ kókù tó o bá wọn ẹni tí ń ṣe ìsìnágbé wọ́n mọ̀ kókù tó o bá wọn nínú oṣù yìí tó o bá wá lè gbìyànjú tá a lè foṣù kan wáyọ̀ náà ọlọ́run kí ló ṣe mi àti ẹ bàbá màmá tá a lè fi oṣù kan yìí táàyàn lè filẹ̀ fúnra wa láti ṣe kíni lẹ́yìn oṣù kan yẹn táàyàn lè mọ páyọ̀ ọlọ́run lọ bá a ṣe ń páyà ẹ̀bọ̀ látẹ̀yìnwá ọlọ́run lòun ò fẹ́ nira fún wa oṣù tó mọ̀ wo ìyàwó rẹ tọ́ rẹ ẹlẹ́tọ́ rẹ tó mọ̀ wò lọ́sàn-án gan tó ò ní lè fọwọ́ kàn tó mọ̀ wo oúnjẹ ó sì kówó lápò báyìí ó sì mọ̀ wo ó mọ̀ wo ẹlẹ́rìndòdò ó mọ̀ wo oúnjẹ ó sì ní lè fẹnu kàn táwọn olùbẹ̀wò ọlọ́run wọ́n máa wo oúnjẹ báyìí wọ́n sì máa mọ́ lójú wọ́n máa wo omi báyìí wọ́n máa mọ́ lójú tó yẹ pé gbogbo wa fẹ́ ṣe kí ni a fẹ́ wá ìyọ́nú ọlọ́run a fẹ́ gbójú rẹ ọlọ́run ó nílé ìfọwọ́kan ẹlẹ́tọ̀ rẹ ti ṣe ìyàwó ẹ ọba mi ní orílẹ̀ ìlú akúnlẹ̀ lọ́tà ṣìyàmọ̀ fásitì ìlànà ìsáyìkùn àwa ṣe lẹ́tọ̀ fún yín ní òru àwẹ̀ gbogbo àwọn súnmọ́ àwọn ìyàwó ìyàwó ẹ̀ tó máa wò lọ́sàn kan tó máa mọ́ lójú torí ìbẹ̀rù ọlọ́run aláhàkọ́ra torí ìpayà ọlọ́run tó máa wò lọ́sàn kan tó wò nílé fọwọ́ kàn ọba mi ní aṣílẹ̀tọ̀ fún yín orílẹ̀ ńlá kùn aṣílẹ̀tọ̀ fún yín láyé lọ́tọ̀ sí yá máa fáàsù ní ilá nísà ikùn pé kí a máa súnmọ́ ìyàwó àwọn ìyàwó yín ní òwú àwẹ̀ ó ná libásùn làkùn ọlọ́run àwọn ìyàwó wọ́n tún lè bá súnlá òun náà ẹ̀yin náà aṣọ lè jẹ́ fún wọn. lórí pọ́lọ́ mọ̀ pé aṣá padà ṣàbòsí ni ọba tí ò fẹ́ nira fún wa tó bá ní àṣẹ bẹ́ẹ̀ lóṣù kàkà mọ̀ fọwọ́ kan ìyàwó wa ọmọ kan wọn wà lórí àdámọ̀ aṣàbòsí ọmọ kálábòsí wà nù wa torí ẹ̀ lọ́lọ́run fi ní òun fi òun fi òun lẹ̀ fún wa tóun bá ti dé látàlẹ́ a lè súnmọ́ ìyàwó wa tí ò fi di sàárè oṣù náà la wá wà yìí kì í ṣe pé ó kọ̀ mọ́ febi paná ó mọ̀ febi paná pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ojú rẹ̀ ó máa gbà wẹ̀ ó ní fi wòwò kú wò kì í ṣe pé mo bá wà náà wẹ̀ ló máa wòwò kú wò bóyá lórí fóònù àbí lórí tv àbí lójú títì ga àbí nínú àyíká tó ń gbé etí wa ó máa gbà fọlọ́run àní mọ́ gbọ́gbọ́kúgbọ́ òní mọ́ bá wọn gbọ́gbọ́kúgbọ́ ẹnu wọn máa gbàwẹ̀ fọlọ́run bó tiẹ̀ jẹ́ pé káwẹ̀ tó dé gan ọlọ́run ní kẹ́yìn mọ̀mí kẹ́ ẹ máa fi ẹnu yín kẹ́ ẹ máa kẹ́ ẹ máa sọ tí ó máa jáde bí ẹ ká máa jẹ́ pẹ́nu yín ó máa wà nínú ìpayà ọlọ́run wọ́n fi sọ òòlù gbọ́dọ̀ máa sọ ọ́ gbọ́dọ̀ ọlọ́run gbà wẹ̀ kó máa sọ ọ́ lọ́wọ́ láì dá olóògbà àwẹ̀ kó máa fẹnu sẹ̀sọ́kúsọ láì sí àwẹ̀ gan kò sínú ṣe sí mùsùlùmí ká máa fẹnu wa sẹ̀sọ́kúsọ ọba mi ni yá ayọ ànilẹ́jì náà mọ̀nà mo pè yín tẹ́ ìgbàgbọ́ lódodo èyí onígbàgbọ́ òdodo takunlá ẹbẹ̀rù e ọlọ́run takunlá ọkùnrùkọ́ la ṣẹ̀lí ìdá tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ ẹ e sọ̀rọ̀ tó dáa ká mọ́ sọ̀rọ̀ tó dáa kódà bí ò sáwẹ̀ Ramadan ta bí ò sáwẹ̀ ta gbogbo ìgbà táwa mọ̀ ní bá fẹ́ sọ̀rọ̀ ẹni tí ń páyọ̀ ọlọ́run gbà tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ní ká máa sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ àtúnṣe ọ̀rọ̀ tí ó tún nǹkan ṣe kì í sọ̀rọ̀ tí ó bà nǹkan jẹ́ kì tí ó dá ní owó àbọ̀rọ̀ tí ó dá wá lálẹ́ àkùlùkọ́ là ń ṣe ní ìdá ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ìsìlú ìdá fún ọmọ ọlọ́kùn ọlọ́run ló tún àwọn iṣẹ́ wa ṣe fún wa ó gba àwọn àṣe tá a ṣe àwọn iṣẹ́ wa tá a ṣe ó gba àwọn iṣẹ́ olóore tá a ṣe àwẹ̀ tá a gbà ṣàkátà ké tá a ṣe ṣàkàn ìrún tá a kí ájì tá a lọ ọlọ́run ló tún àwọn iṣẹ́ wa ṣe fún wa wọ́n yàgì fúri lákùn sunu bàkùn ọlọ́run ló tún sọ àforíjì fún wa níbi àwọn àṣe wa ọba mi ni wà mọ́ yìí tí ì lẹ̀ ẹnikẹ́ni tó bá tẹ̀lé tọ́lọ́ wà mọ́ yìí tí ì lẹ̀ ẹni tó bá tẹ̀lé tọ́lọ́ wà lọ súnlì tó tẹ̀lé tó jìṣẹ́ rẹ̀ tó tẹ̀lé tá nàbí Muhammadu sallallahu alayhi wa sallam fàkọ́ni fàṣà fàṣà àdìrìmọ̀ ọba mi ló ti jèrè ní èrè ǹjẹ́ tó tóbi mùmí ní òdodo mọ́ sọ tí ó jáde lẹ́nu ẹ̀nu kò sí pé gbà bá gbàwẹ̀ kan ẹnu wa ó mọ̀ gbàwẹ̀ ó mọ̀ sọ tí ó jáde lẹ́nu ojú wa ó máa gbà àwẹ̀ á máa sọ tá a fi wò etí wa ó máa gbà àwẹ̀ á máa sọ tó fi gbọ́ kámọ́tì wa sọ ọkàn wa. tó pé tí ń jẹ́ ìgbàgbọ́ nínú ọkàn ló wà. àlèmọ́ni láìbi kọ́lìmì àfáàní tí ń jẹ́ ìgbàgbọ́ nínú ọkàn ló wà. kì í ṣe pé ìgbàgbọ́ yà hán kì í ṣe pé àwẹ̀ ojú yóò máa débi àwẹ̀ nígbòmí àwẹ̀ ilé o àwẹ̀ ògà bẹ́ẹ̀ kọ́ ìgbàgbé inú èmi ni ó fọkàn gbàwẹ̀ ó fojú gbàwẹ̀ ó fetí gbàwẹ̀ a wà fi gbogbo ara wa a fi gbàwẹ̀ fọlọ́ gbogbo tí ń dùn pátá a wà jìnnà sí lọ́sàn-án àwẹ̀ kí epo wà lọ́sàn-án àwẹ̀ ló wà lọ jókòó sí di lúdò ìdí dráfì ẹ máa fẹ̀yìn aláya ara yín sùmánà láì sùmí èṣẹ́ wẹ̀ òun ní kó gbàwẹ̀ kó wá máa jókòó jókòó lọ jókòó síbi kankan ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́ láì dáa mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ káwẹ̀ tó dé gan ọba mi ò fọwọ́ sí kékeré mi ní máa sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn láì dáa ọba tó ní wẹ́ẹ́lù lukuli human sati ẹgbẹ́ ọlọ́run ibi dandan ọlọ́run kó máa bá a sọ̀rọ̀ ẹni lẹ́yìn àwọn tí máa bú ni lẹ́yìn mùsùlùmí kì í sọ̀rọ̀ ẹ̀yìn káwẹ̀ tó dé gan ọba mi ò fààyè gbà wá ọba mi gégùn fún gbogbo àwọn tí wọ́n búyàn lẹ́yìn pé ibi dandan náà kọ́ máa bá gbogbo abúnilẹ́yìn. àwọn tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn láì dá olóògbàwẹ̀ wọ́n ní wọ́n wá kápẹ́ńtà ìwọ ń ṣe tẹ́lọ̀ ó ní ẹgbẹ́ gbé fún ẹgbẹ́ gbé fún kí ló kàn wọ́n ní wọ́n fẹ́ gbéṣẹ́ bíríkìlà fún yàn ìwọ ń ṣe bábí sàlù ó ní wọ́n wọ́n gbé fún kí ni tiẹ̀ ó sì pẹ́rẹ́ mùsùlùmí òdodo ọ̀sùn pọ́yọ ọlọ́run lélẹ́yìí oṣù bẹ̀rù ọlọ́run lélẹ́yìí tá a bá lè payọ́ ọlọ́run títí tóṣù ìfìtán kí ló dé tóṣù ìbàlọ̀tán tá a tún lè mọ bẹ̀rù ọlọ́run bá ṣe payọ́ ọlọ́run lọ. àwẹ̀ Ramadan àwẹ̀ àwẹ̀ tá a máa ń wáyọ̀ náà ọlọ́run àwẹ̀ tá a lè fún ọmọ sallallahu alaihi wasallam àwẹ̀ tó pa á láṣẹ pé ká máa dìde lóru mùsùlùmí máa fi gbogbo òun sùn. ṣàìtọ́lọ́ ni a jẹ ká lè máa rántí ọlọ́run lásìkò yẹn ni kì í ṣe kí kò wá gbẹ́ bára bàtà síwájú kó ló ń gbáwẹ̀ bó o ṣe jẹ́ náà ló ṣe ṣú. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni wọ́n kọ́ ọmọ Ramadana ìmọ̀ náà ti sì bá ẹnikẹ́ni tó bá gbà rẹ̀ Ramadan pẹ̀lú ìgbàgbọ́ àti ìrètí pé òun gbẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run kùfùrà làwọn ọmọ wọn tọkọ dámọ mi sàmbí Ọlọ́run wọn forí ẹ̀ṣẹ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá síwájú káwé tó dé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá ànábì lọ́nà ó forí ẹ̀jẹ̀ ànábì tó ní sallallahu alaihi wasallam ànábì ní máa sọ ọmọ ọmọ dáná máa sọ ọmọ ọmọ dáná ẹni bá wọn kọ́ ọmọ rẹ tó bá dìde lóru àwẹ̀ tó dìde dúró ní òru àwẹ̀ tó yànnà fìlà wọ́n kọ́ ọmọ ọmọ dáná ìmọ̀ ọ̀nà wà ti sábà ẹnikẹ́ni tó dìde lóru àwẹ̀ tó yànnà fìlà fọlọ́n gbòfòrán làwọn ọmọ kọ̀dámà mọ́tà kọ̀dámà mi sàn bì í ọlọ́run ló ń foyí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti já síwájú jọ́nà síwájú gbà yìí ọlọ́run ó foyí ẹ̀jẹ̀ oṣù yọnu oṣù gẹ́ ọlọ́run dákun já ṣepọ̀ gẹ́ yọnu wọ ọlọ́run ìgbìyànjú dání wọ̀kọ́ wá fi wójú rẹ ọlọ́run tá a fi wá yọnu ọlọ́run nínú oṣù ọlọ́run dákun já ṣepọ̀ gẹ́ yọnu rẹ o oṣù àwẹ̀ láwàá yìí bàbá màmá torí kí ọlọ́run fi ní agbáwẹ̀ ó ní làálàá kan tàtàkùn ká lè bá àpáyọ òun ọlọ́run ní ìpáyọ ọlọ́run dọwọ́ wa bó ló ṣe fẹ́ páyọ ọlọ́run nígbà tí wọ́n bá jẹ tó yó tó rí mùsùlùmí ẹgbẹ́ kódà kí kí wọ́n jẹ mùsùlùmí tó rọ́mọ nìkejì ẹ tẹ́bi ń pa tí wọ́n wá gbóúnjẹ tiẹ̀ sínú ilé tó ní bámúbámú la yó àwọn òmò kébí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ó ṣe mọ̀mìnì kò sínú kọ́ṣẹ́ àná bíi kò sí ní ètò ìsìláàmù tiwa mùsùlùmí òdodo ọmọ ara ti ọmọ ara ti ẹlòmíì ni tó bá jẹ tó bá yọtọ yóò tún fẹnu tí yóò ní kò ṣe pé kó mọ ṣe tara ẹnìkan ó dọwọ́ ẹnìkan kan wá ìpayọ Ọlọ́run dọwọ́ wa oṣù àwẹ̀ládé o oṣù bẹ̀rù Ọlọ́run oṣù payọ Ọlọ́run oṣù wáyọnú Ọlọ́run oṣù tó lọ́wọ́ máa kọ́ ládá ẹ̀san rẹ̀ ní ìlọ́po ìlọ́po fáwọn ẹni rẹ̀ ọlọ́jà wa náà ṣe kò gẹ́yọ̀ náà gbogbo ìta bá ṣe ọlọ́jà fún gbogbo ẹ̀ pàdé ó ibi tí wọ́n bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ní ṣé òun mọ́lẹ̀ tàbí dín orin adé chief imam ọpẹ́ àmì central mosque ní báwíwá estate road nineteen ọlọ́run kò gbà ní ìbàdàn fún wa ọlọ́run kò gbà lẹ́sìn fún wa àwọn ẹbí ọlọ́mọṣẹ́lókun fẹ́ ní kọ̀ọ̀kan wa láàhà ọ̀làwọ̀là àkùrátà ìlà